some guy that's not Bolaninolo, that's not Makanaki. And I guess uh, having a tattoo is now a halal. I don't know, but I mean, you guys can look at my tattoo. I mean, I saw the video and <laughs> I, I understand that the guy does have a band, you know, but come on, guys. Like, I respect myself too much for that. And I will never, ever even disappoint myself, my family, or my fans like that. ọlọ́run bá tó ní dédé kó dákun kó gbà fún tèmi tìyín kó má dojú àdúrà tiwa mo mọ̀ mọ́ fi fọ́rọ̀ yìí sójú voice note eléyìí tí mò ń ṣe ni bó tilẹ̀ jẹ́ pé ẹlòmíì lè má ti rí fídíò yìí ṣùgbọ́n nǹkan tó kan ní lóminú ni wípé mi ò mọ̀dí táwọn kan ṣe máa kàn jókòó sínú òkùnkùn tó máa fẹ́ máa ta fàtínú mọ́lẹ̀ yes torí àwọn èèyàn wa ẹ kì í rí èèyàn tó ṣoríire tó ga ẹ àfi kẹ́ ẹ já a bọ́ nǹkan tí ó máa ń wà lérò ẹlòmíì nìyẹn I want to talk about these bloggers of a thing tẹ́ pé they will see something like this they cannot even take the time to look at it pé is this thing real real is it authentic before they start posting why do you like to dent people's image you like to bring people down because you want to make money that is very bad nǹkan tí ò dáa ni. Eh? Lotso at Lododo, we were fortunate to look at that viral video on social media that has to do with something like similar tattoo that Bolale is putting on in his arm. I, I don't know people. I don't know the way people act, or I don't know the way they are doing their, their things anyway. The, the, the bloggers and whosoever people that carry the video just decided to they want to tarnish the image of this actor. It shouldn't be. I want to say ẹ má jẹ́ ká torí nǹkan tá a fẹ́ jẹ́ ká bà nǹkan tá a fẹ́ jẹ́ ẹ má jẹ́ ká torí wípé we want to make traffic we want to make people to come to our page and start denting some other people's image it is very quite unfortunate most especially Nigerians tá a sọ jẹ́ pé majority wa àlè kúrò nílùú yìí majority àwọn èèyàn tó pé wọ́n hùwà burúkú yẹn náà wọn they are they are not free on the street they hide their identity why it is too bad if at all tó bá yẹ kó tiẹ̀ wá padà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ I, do, I think it's none of your business what's your business with that ṣé bóun ló la yí ẹ̀ nǹkan tó bá òun kò fa yí ẹ̀ ṣe kábọ̀ òun torí bíbélì ní ká wádìí òdodo ká sì fi ètò ká wádìí gbogbo dájú ká sì fi ètò ń jẹ́ òdodo ká fi díẹ̀ múlẹ̀ ah, this is so saddening torí maybe because I'm one of the entertainers and actors and I felt so bad any little thing like this the blogger will carry it and start like lagbaja Janet. but now you're not even sure because you want to make money you want to get traffic to your page it's very very quite unfortunate it's very bad àwa tá a bá ń ṣe orílẹ̀ jẹ́ ká jáwọ́ kú dá ẹ má bàtà ẹnìkan jẹ́ kí tiyín lè dá it's not good it's not too good it's too it's it's I don't know what to qualify that kind of a thing with ah kú dá. kó tiẹ̀ wá jẹ́ ní ẹ̀gọ́ ló nínú fídíò I don't think I think everybody has right to use their own privacy. kábọ̀ nítorí ó ti jáde fúnra rẹ̀ pé gbogbo ètò ẹ̀sọ́ yẹn kì í ṣe tòun òun ọmọ o kò sílẹ̀ tó yé òun bẹ́ẹ̀ nínú o tattoo ṣe dogun where do you want to make tattoo a an issue anybody okay bí ẹni tó lọ sójà níṣẹ́ tó lọ ra ni ìgbà tó tó ra bàtà tó ó gbedele ìgbà tó gbedele ó lè má ti wọ tiẹ̀ ó sì lè wà níbi tó hàn gẹ̀ sí o kó wọ́n sọ wípé ẹnìkan lọ jalè ń bì kan bàtà yẹn gángan ni wọ́n rí lẹ́sẹ̀ onítàn kẹ́ni tó ra tiẹ̀ tí ò sì wọ̀ tẹ́lẹ̀ wá padà wọ̀ kí wọ́n á máa mú ẹni yẹn wípé à ìwọ ló wá jalè ń bi báyìí ọ̀fun ṣẹ́ni tó lọ jalè yẹn bàtà ẹsẹ̀ kan wà ńlẹ̀ o tẹ ìgbàlówó ẹlẹ́dẹ̀rẹ́ méjèèjì ti ẹ̀kọ́ síta Please, I want to use this opportunity to beg all all these all, all bloggers stop carrying something that will dent other people's image most especially things that you are not sure of it's not too good for us how long can we do this how, how long do we want to do this and make things work well we are we are figure whatever people listen to on our page or our site they believe it is true now Nino lowe has come out and said this is the tattoo is just for him and anybody can have a tattoo on him as well So please, I want to beg us and our Deje viewers and followers and our fans, please, I want to beg us. Not everything some bloggers carry you, you quickly accept us. That's the truth. Most especially those those bloggers you know we've tagged that they are not they don't always do their verification before they just push something into their own site or their own page. I pray may God help us all. So let's listen to Ninalo himself about the matter. Hey, hey, hey, what's up guys? Hmm. buy you? <laughs> hey guys, so look, my ears are full already. Everybody's calling me. People are commenting on my page about a video that's circulating about some guy doing his thing, having fun, enjoying himself. Some guy that's not Bolaninolo, that's not Makanaki. And I guess uh, having a tattoo is now a halal. I don't know, but I mean, you guys can look at my tattoo. I mean, I saw the video and <laughs> I, I understand that the guy does have a band, you know, but come on, guys. Like, I respect myself too much for that. And I will never, ever even disappoint myself, my family, or my fans like that. Okay, so bloggers and influencers and everybody that's just talking and trying to chase some clout, please. Eh, John your love. Hmm? Let's respect each other. Let's respect ourselves. I love you guys. I love my fans. Um, no, that video is not me. Like I said, this is my tattoo. <laughs> you can look at it over and over again. I mean, but hey, things happen. That video is not me, so please um, stop circulating this rumor or this negative thing about me. I'm not the one in the video, guys, okay? Um, and please, let's let's just let this end. All right. Thank you. I love you guys. ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button kẹ́ láǹfààní àti gbádùn wa síwájú sí i àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí.